لله رب العالمين ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه فالسلام عليكم ورحمة الله وبركاته lẹ́gbà tí a sọ pé fún ọlọ́run ọba ọba àṣù ọba ẹ̀yìn ọba ọpẹ́ ọba aláàánú ọba oníkẹ́ ọba tó nífẹ̀ẹ́ wa ọlọ́run bá nífẹ̀ẹ́ wa o a sì mọ́ lórí ọlọ́run dákun tó máa ṣàánú wa kí máa ṣàánú wa sí lóòrèkóòrè nígbàkúgbà àti lọ́jọ́kọ́jọ́ àti lọ́jọ́ gbogbo kí àti kẹ̀kẹ́ ọlọ́ba ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam kọlọ́ba ara ilé àwọn sábẹ́ rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n bá fi ṣe ẹ̀kọ́ sí etí tí ó fi di tí ó fi di ọjọ́ ẹ̀san akí ẹnìkọ̀ọ̀kan wa nínú ilé pé ọlọ́run bọ́ba lékè ọlá yóò tún ṣe àánú ẹnìkọ̀ọ̀kan wa àdó ògbówó gbà o gbogbo ohun tí à ń tọrọ lọ́dọ̀ ọlọ́run ní dáadáa ọlọ́run bọba lẹ́ka yóò ṣe fẹ́ nìkọ̀ọ̀kan wa èyí tà ń ti tọrọ lọ́dọ̀ ọlọ́run bá ní dáadáa ọlọ́run bó ṣe fún wa èyí tí aṣáájú ọlọ́run bá ń bẹ̀ ọlọ́run bọba lẹ́ka yóò bá gbé kó èyí tà rántí àti èyí tà rántí ọlọ́run bọba gbé gbogbo ìṣòro ẹnìkọ̀ọ̀kan yóò bá gbé kó ọlọ́run láṣẹ láṣẹ ìlọ́lọ́ àtìgbà tí ọba tó ṣe rọmọdán mọ́ òun náà ní fádlù nafaqati ala al-abnahi waz-zawjati wal-banati wal-akhwat tàbí káwí báyìí pé fádlù nafaqati ala al-abnahi waz-zawja wa fadlu al-ihsan illa ń bẹ fún kéèyàn máa ná lórí àwọn ọmọ àwọn ọmọ àtàwọn ìyàwó bákan náà bó ṣe dáa tó kéèyàn tún máa wá ná kéèyàn máa ṣe dáadáa sáwọn ọmọ obìnrin àti àwọn ọmọ ìyá lóbìnrin tí wọ́n jẹ́ àwọn ọmọ fún wa. ẹ má jẹ́ gbàgbé nípa ti ṣàlàyé máa ná lọ sẹ́yìn ṣùgbọ́n gbomi máa ná èyí tá a sọ lọ sẹ́yìn á dà papọ̀ ni ṣùgbọ́n eléyìí a mú aṣàdáyẹn rí ẹ̀ látara bí ọ̀pọ̀lọpọ̀ ṣe ń ṣe nínú ilé lónìí pàápàá jùlọ ọkọ ìyàwó tó ṣe pé yó máa béèrè lọ́wọ́ ọkọ ẹ̀ lọ́wọ́ ìyàwó ẹ̀ pé sóúnjẹ ti délẹ̀ ẹ máa lè pòun ló fowó ọbẹ̀ ẹlẹ̀ ni kò fowó ọbẹ̀ kankan lẹ́bẹ̀ lé owó ìlúbọ́ o ìyàwó sọ pé oúnjẹ ti délẹ̀ wọ́n bá tún gbóúnjẹ síwájú ẹ̀ yóò tún ka gidi borí ọbẹ̀ ẹ kú lẹ́sẹ̀ ní ọbẹ̀ òṣìwọlẹ́ á sèyí èyí ìbàjẹ́ yìí ọ̀pọ̀ láwùjọ wa lénìí tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin kátikàti ni wọ́n ń ṣe ẹlòmíì ò tiẹ̀ mọ́ lójúṣe rẹ̀ gan pé òun lòun gbọ́dọ̀ máa ná lórí àwọn ọmọ lórí àwọn ìyàwó yálà ọmọkùnrin àbọ̀ ọmọbìnrin lónìí àwọn ìyá àwọn obìnrin àwọn ìyàwó àwọn ni wọ́n ń ná lórí ọmọ wọn kódà wọ́n tún bá a títí wọ́n tún bá a dórí ọkọ bọ́dún gbọ́ bá dé parí Ramadan báyìí ẹ̀rí tó yẹ pé nígbà táwọn ọmọ bá káṣọ wọ̀ lásọ ọjọ́ ọdún tẹ́ ẹ̀ bá ń bi wọn pé ta láwa ra ọgbẹ́ lè fún yín ó lè jẹ́ pé ìyá wọn lọ́ra fún wọn tó yẹ pé bàbá kàtìkàtì ni wọ́n máa wí látara pọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ti gbé ojúṣe rẹ̀ lẹ̀ àrísìkí ọlọ́run bá ṣe kú lọ́dọ̀ rẹ̀ ọ̀sẹ̀ sọ́dọ̀ ìyàwó yọ́ máa lé òkú bóyá òun gbé pè ní bóyá àbí èpè kan lòun forí kó ni yóò máa ka gidi kí yóò máa ronú kí yóò máa korí bọnú kí má korí bọnú o ìwọ ni o mọ̀ pé ojúṣe rẹ ló ti gbéjú lẹ̀ gbogbo àyẹ̀wò tí wọ́n bá ti gbójúṣe rẹ̀ lẹ̀ nínú ilé lórí àwọn ọmọ lórí àwọn ìyàwó ọlọ́run ọba tí máa ń yí àrísìkí àyípadà kúrò lọ́dọ̀ tiẹ̀ yóò sì gbé sọ́dọ̀ ẹni tó ìpín sojúṣe náà wọ́n lè máa rò pé bóyá kí ni à ń tà bí pọpọ́ọ̀fù ní dín láàárọ̀ èyí ló ó rí ń bẹ́ẹ̀ ọlọ́run sì bá fa ìsìnkì yóò sì bá fa àgbáríkà sí àgbáríkà lápé ẹ máa ń bẹ lórí ẹni tí bá ń ná ló fi wáyé pé wọn ta fẹ́ máa gbéyàwó lónìí òun náà ni ìwọ tó jẹ́ baálé ilé ìwọ tó jẹ́ bàbá ìwọ tó ti níyàwó ìwọ tó ti bá wọn ọmọ kí làwọn ojúṣe rẹ lórí mímọ aná ọláwọ ní sí ń bẹ fún alákọ̀ọ́kọ́ àlè òfàkùnfin sabilillah sábàbọmìnà sábàbílẹ gínà kéèyàn máa ná sójú ọ̀nà ọlọ́run ní máa ń fa sábàbí kéèyàn kọ́lọ́run bó jẹ́ kéèyàn rọrọ̀ kéèyàn máa ná sójú ọ̀nà ọlọ́run máa ń fa sábàbí kéèyàn rọrọ̀ ọlọ́run bá sọ pé ọmọ àǹfàkùtù mi ṣe ìyẹn fọwọ́ yóò kéré fò ìmútẹ́ bá ná ọlọ́run bó já rẹ̀ fún ìwọ́wọ́ ìrò rọ́síkì ọlọ́run bá ìlọ́bọ olóore alárísìkì gbogbo àwọn tí egun wọn láwọn olóore arísìkì lọ́dọ̀ lọ ọlọ́run bá tún sọ náà yà ní pé yóò fi kó do sáàtì kẹ́nìkọ̀ọ̀kan ya máa ná nínú àrísìkí tọ́lọ́run bá jogún fún ogun bọ́lọ́run bá ṣiṣẹ́ jẹ́ lágbára fún kọ́nẹ́ ń bẹ̀ kó má fi ṣàwọn ọmọ ń kó dira àléhì rísítò ẹni yóò tọ́lọ́run bá kéré àrísìkí ẹ̀ fẹ́lẹ̀ yóò fi kò mímọ àtàhù lọ kọ́ ya ná pẹ̀lú ohun tọ́lọ́run bá fún náà bó ṣe kéré tó yẹn náà kọ́nẹ́ ń bẹ̀ kọ́nẹ́ pẹ̀lú ẹ̀ la yukallifu Allahu nafsan illa ma àtàhà ọlọ́run bó gbé kọ́mì kankan lọ́rùn àfihàn tí ẹ̀mí lágbára láti ṣe fẹ́ẹ́ já lọ́lọ́ ọba dà wọ́n ṣeré yóò ṣèrọ̀ tí ẹ̀ bá sì ń nẹ́nì ọlọ́run bá lọ́pọ̀ fẹ́ yá lẹ́yìn ìṣòro ìrọ̀rùn ní ń bọ̀ o lẹ́yìn ìṣòro ìrọ̀rùn ní ń bọ̀ o ohun tí ò yí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn nìyí tí ẹ̀ bá ń lé ìṣòro lọ́wọ́ kó sá ṣe sùúrù ó ṣe sùúrù pẹ̀lú ìṣòro yẹn lẹ́yìn ìṣòro ìrọ̀rùn bọ̀ láìpẹ́ alhamdulillahi rabbil alamin الإنفاق على الأهل والأولاد بنية لتقربهم إلى الله تعالى يحسب العبد صدقات kéèyàn máa ná lórí àwọn ìyàwó rẹ̀ nínú ilé lórí àwọn ọmọ rẹ̀ pẹ̀lú àníyàn pé òun fi ń súnmọ́ lọ́wọ́n ọba sàárà ni wọ́n máa jẹ́ sí fún inú sọ̀rọ̀ Bukhari àti Muslim àfáwà àbí mọ̀sánwọ̀d ó ní pàdébí Muhammad sallallahu alaihi wasallam sọ pé إذا أنفق الرجل لأهله يحتسبها فهو له صدقة tàbárí ọkùnrin ilé tí ń ná fáwọn ìyàwó rẹ̀ àwọn aráalé àwọn ọmọ rẹ̀ tó sì gbà fún wọn lẹ́sìn sàárà ni wọ́n máa jẹ́ sí fún wọn ní ìwọ ìwọ ọkùnrin ìwọ baálé ilé ìwọ babaálé àní bó ṣe ń ná fúyàwó rẹ̀ tó ń ná fáwọn ọmọ rẹ̀ owó ilé ẹ̀kọ́ owó ilé ìwé owó ilé kéwú owó ibi iṣẹ́ bó ti ń dààmú tó ń ná yìí sàárà ni ó tún máa jẹ́ sí fún ọ. àlìǹfàkọ́ alánàṣì bí níyà ti ta àfòfin wọ̀tẹ́kùwá lẹ́lẹ́ ìbáradà sọ́dà kọ́ àníwọ̀n tá a bá tún ná títí èyí tá a tún ná sọ́dọ̀ ara wa gan-an láti fi ṣe ìṣẹ̀mí ayé kó járọ̀ fúnra wa àti atúnnẹ pẹ̀lú ìpayà atúnnẹ kíjọsìn ó rọrùn sàárà ni wọ́n máa jẹ́ àfa àtọ̀bàrọ́ ní òun ló gbé jáde tí àfàrà àlùbárí sì máa jẹ́ ló ń tẹ̀wádìí sí náà dá pẹ̀lú sánẹ́dù tọ̀bàrọ́ ní tóbi lọ́dọ̀ àbí òmáàmá àbí òmáàmá sàlàyé pé قال رسول الله صلى الله عليه وسلم ń sọ ọlọ́run bá sọ báyìí pé mani anfaqa ala nafsin nafaqatan ẹni yóò tó bá ná lórí ẹ̀mí ara sàárà ní ọmọ jẹ́ ọmọ náà ń fapá ala imratihi wa waladihi wa ahli baitihi fahiya sadaqa ẹni ọba ná lórí ìyàwó ẹ̀ tó ná lórí àwọn ọmọ ẹ̀ tó ná lórí àwọn ará ilé rẹ̀ sàárà ní ọmọ jẹ́ sí fún wọn ẹ wo oore èyí tọ́nà bá ṣe fún alẹ́ ó mọ̀ yìí àsìkò tún sí ohun tá a tún ná tó tún gbé bí inú rìwáyà mi tí afáwọn Ahmad tó gbà tí àfa albáyé sọ pàdé sí náà ọlá làáfíà anil mikdad ibn máàdì kẹrìbá ọ sọ pé ó ń sọ ọlọ́run bá tí kàtọ́ là ń bẹ̀ ń sọ báyìí pé má àtàn àmìtà náà sàkà tó bá fún ara rẹ tó fúnra rẹ ló ń jẹ fọwọ́ lẹ́ka sọdakọ̀ ìrẹ́ náà ló lówó rẹ náà ló fún ara rẹ ló ń jẹ òsàrà ní ọjà sí fún ọmọ àtàn àmìtà wà lẹ́dẹ̀ká èyí ọba fọmọ rẹ fọwọ́ lẹ́ka ìyàwó rẹ jẹ sàárà ní ọjẹ ọmọ àtọ àmtakọ ọdímọká fọwọ lẹka sọdakọ èyí ọba fún ọmọ ọ̀dọ̀ rẹ sàárà ní ọjẹ o títún ẹgbẹ kò sí ohun tí mùsùlùmí ná tọjá nẹgbẹ pàápàá jùlọ tó bá jẹ pé ń bi àwọn dáadáa báyìí lánà ẹ sí má sì mí gbọ́yé o ọbẹ ìnáwó fọlórin ẹsẹ lílé ni o ọbẹ ìnáwó fọlọtí ẹsẹ ni o ẹjọ gbèsè kan náà ni o gbogbo ìnáwó fún nǹkan tí ó dáa láwùjọ ẹ̀ṣẹ̀ ni wọ́n máa jásí fún ṣùgbọ́n nǹkan tó dáa láwọn kẹta kàkalẹ̀ yìí ọ̀nà ẹsẹ̀nu rẹ̀ ọ̀nà fọ́mọ rẹ̀ ọ̀nà fúnyàwó rẹ̀ ọ̀nà fọ́mọ ọ̀dọ́ rẹ̀ ní ohun tó ń kálukú wọn ní bùkátà sí sàárà ni wọ́n máa jásí fún tẹ́ntọ́ bá jẹ́ baálé ilé bá ti wá ọmọ eléyìí yóò máa mọ̀ pé àsìkò sí gbogbo ohun tóun bá ń ná fáwọn aráàlú òun àsìkò òun sì tún ṣe sàárà ní sọ́dọ̀ ọlọ́run àbìbáwá fi ìsìláàmù ìta tọ́wá rìn ànẹ́bí aláàánú tọrin sí wa ó fẹ́ má ṣeun tí ó sọ tán ó fẹ́ má ṣeun tó sọ sẹ́kùn àfi ẹni tí ọba tí bá pàdé ẹwù bá ṣe ń jẹ́ pé èèyàn máa wò pé ah, ṣe ewu ti nà ìtì pọ̀ jù àwọn ọmọ gbó oúnjẹ láàárọ̀ wọ́n gbà tọ̀sán wọ́n jẹ talẹ́ òsì pípẹ́ yẹn jẹ́ ń sinmi lónìí ah baálé ilé òun gbìyànjú ìwọ́sọ̀ ọba mọ́ ìlọ́kùnkúndùn ó gbìyànjú gan ọlọ́run sìn ọ́ lẹ́sàn rí rẹ̀ òṣìṣẹ́ lásán o làádá àti làádá iná ní bẹ fún ọlọ́run bó sì sìn lẹ́sìn rẹ̀ inú sọ́yìn muslim pẹ̀lú sánẹ́dì rẹ̀ tó dọ́dọ́ àfáàgbò ẹ̀bà ó sọ pé ó ń sí ọlọ́run bá ti kàzà lọ bẹ̀ fún sọba ìpé dínárún anfaqtahu fi sabilillah owó tí yẹn bá ná sójú ọ̀nà ọlọ́run wa dínárún anfaqtahu fi raqabatin owó tí yẹn bá ná tí yẹn fi bọ́kùn tí yẹn fi túkù lọ́rùn ẹrú ọ̀dínàrún tàṣọ̀dákùtà bí i alàmìsíkè àti dúkìá tí yẹn bá ní owó tí yẹn ná tí yẹn fi ṣe sàárà fọ́nlẹ̀ ní ọ̀dínàrún àǹfàkùtà wàlà àhìlíkà bákan náà owó tó yẹn bá ná fún ni èyí tí yẹn fi bọ́kùnrin ẹrúgbò lọ́rùn ẹrú tó sọ́dọ̀ ọmọlábí ni èyí tí yẹn fi dé fáwọn láìní ni èyí tí èyí tó dáa jù lẹ́sàn-án gbogbo ẹ̀ náà lọ́lẹ́sìn tọ́pọ̀ wọn àádọ́mù àjẹrọ alẹ́dẹ̀ àfọkùtàwẹ̀lẹ̀ àlẹ́k gẹ́gẹ́ bá níbi ṣe wínú èyí tó lẹ́sìn tọ́pọ̀ mẹ́lẹ̀ ìtọ́ bá ní fáwọn ará ilé rẹ̀ aláhọ́kọ́ aláhọ́kọ́ kẹbíọ́rọ̀ ni wọ́n tó jẹ́ baálé ilé lọ́ máa wò pé síwọ̀ nìkan lọ wáyé mi àbíwọ̀ nìkan ló bímọ àbíwọ̀ nìkan lẹ́lẹ́ ti ń bẹ lọ́rùn rẹ̀ náà lélẹ́yìn gbà bẹ́ẹ̀ yóò sì máa jẹ́ dáadáa fún ló fi pọ̀ àbẹ́yìn náà rí pé indirect àlẹ́bí sọ fún àwọn obìnrin lọ́pọ̀ jù nínú náà kí ni tùmí ọ̀rọ̀ àjẹ́ àwọn ọkùnrin lápọ̀ jù lọ́nà jẹ́ náà ara wọn tó fà náà nù ṣùgbọ́n tó bẹ́ẹ̀ ṣe ṣe léyìí tó wọ́n lọ gbọ́ o ó ń sọ ọlọ́run ọba ó ti àti rí i láláàánú láti jẹ́ pé kárí àánú lọ́dọ̀ rẹ̀ ó sì ṣe ń wà sí fún wa ọlọ́run kọjá gbẹ wá sí àlẹ́bí sallallahu alaihi wasallam ìṣẹ̀dáwìn lè yẹ̀ sí ìdàlẹ̀ ìfàkì alànà sí wọ̀ ìhà tí ẹ bá wá ná kíyàn máa ní nítòsí ó torí tọ́lọ́mù yẹn fi ń lẹ́wọ̀ torí tọ́lọ́mù yẹn fi ń lẹ́wọ̀ torí tọ́lọ́mù yẹn fi ń lẹ́wọ̀ fí olè gbàgbà ládá tó pọ̀ dáadáa nínú sọ ibùkọ́ rẹ̀ àti muslim àfọ́ àsádà màbí wà kọ́ ìyẹn náà àwọn sàbí bọ̀wọ̀ tó gbàgbé àjẹ́nà látayé là ń pè ní sáàdì bọ́nà àbí wà kọ́ àmà ọlẹ̀ bá pàdé ńgbà mi tí wọ́n pè ní sáàdì bọ́nà malik àbí wà kọ́ ẹni jẹ́ malik ṣùgbọ́n gbajúmọ̀ pẹ̀lú àbúwà kọ́ àbúwà kọ́ èfèrí lòun ṣùgbọ́n ọkọ̀ rẹ̀ bẹni malik ọmọ rẹ̀ ní sáàdúnú àríwọ̀ kọ́s tàbí sáàdúnú màálíkẹ́ni nínú àwọn tó gbà wà jẹ́ látàrí ní sáàdì ṣe sáàdì ló gbà látọ̀dà níbi àmọ́sàrọ̀lá sọ pé ìnẹka ó ti ọlọ́run sọ pé dájúdájú rẹ̀ sáàdọ̀ màálíwọ̀ kọ́s látún fi kọ̀nyẹ́ fakọ̀tẹ́n ò ní ná owó kan ò ní ná nínà kan tẹ̀bítẹ́gì bí hawaji Allah tọ́mọ̀ àfẹ́rin kan ojú ire ọlọ́run ilẹ̀ òjìrì tààlẹ̀ àti fún wọn sàn lẹ́sẹ̀ lórí ẹ̀ àtàmà tẹ́jà alòfì ìfàmì ìmọ̀ra àti kódà tẹ́ mọ́ èyí tó ń fi sí ẹnu ìyàwó rẹ̀ ìyàwóúnjẹ tó ń fún ìyàwó rẹ̀ jẹ́ sàárà náà máa jẹ́ sí fọwà náà fa muslim òun náà gbá ní yóò fi kòhò rọ́júrú sàárà tó dáájù tàbí owó tó dáájù tí ọmọ ẹ̀dẹ́ ènìyàn ná dínárún yóò fi kòhò alá àyà àlèyé òun náà ni owó tí èèyàn bá ná fáwọn ará alé ìyàwó ọdẹ náàrún yóò fi rọ́júrú aláàdá bàtì yìí fi fún nǹkan àgbòyìn tí èèyàn gbé ogun ẹ̀sìn ودينار ينفقه على أصحابه في سبيل الله owó tí yẹn bá tún ná fún àwọn akẹgbẹ́ èèyàn tí yẹn jọ ń lọ síjú ogun kọ́ọ̀lá àbúkọ̀lá ẹ̀bá àbúkọ̀lá bá sọ pé wọ̀ bá dáa bí láyéálì alẹ́bí bẹ́ẹ̀ pẹ̀lú ara ilé tún mọ̀ kọ́ọ̀lá àbúkọ̀lá ẹ̀bá lẹ́yìn náà lójí kábúkọ̀lá bọ̀ sọ pé wàá yóò rọ́jò ní àádọ́mù ajírọ́ mìíràn rọ́jò ní yóò fi kọ́lá àyáálì sìgáàrin yóò àìfòhùn àwọn yẹn fẹ́rẹ̀ ọmọdé òbí hì wọ̀nyí ní ìyẹ́ ìwọ wá ní nínú ọkùnrin tẹ́sán rẹ̀ ó tóbi tó tó ọkùnrin tí ń ná fún àwọn ará ilé rẹ̀ ó kéré ní báyìí ó kéré tó tó sáfi jẹ́ pé ó fi mú ọkàn wọn balẹ̀ ìwọ́n máa lọ tọrọ ó sì jẹ́ pé ìyàwó ọmọ wọ́n sọ báyìí pé kúltù ya Rasulullah ìlú ń sọ lọ́wọ́ bá ọ hálí min ajẹ̀rin fi bá ní àjì sábàmàtà ìjẹ́ ń wà gba ẹ̀sẹ́ bí lórí àwọn ọmọ àbí sálámà sí ń gbẹ̀sẹ̀ lórí rẹ̀ ẹ̀sẹ̀ wo ni a ní ń tukọ̀ àlẹ́ ìhìn kí n máa nínú ọlórí obìnrin ni o wọ̀lá túbi tààrí káti him hákàdà wà hákàdà ìnàmà hum bàníjà kìí ṣe pé wọ́n jẹ́ nìkan tó tí wọ́n gbá wọ́n gbé wọn jùlẹ̀ báyìí báyìí ṣùgbọ́n àwọn ọmọ mi ni títí bá nílé olóyè tí ń gbẹ̀san torí pé mùsàlá wọn ti wo pé kìí kú sojúṣe òun ojúṣe bàbá wọn ni bàbá wọn ti kú àwọn fámìlì bàbá wọn ló tún kù ọ̀ọ́lẹ̀ náà àlẹ́jọ́ pé bẹ́ẹ̀ ni dákì ajẹ́rò mọ́ àwọn fákòtì àlẹ́ yìí ọ́ gbàládà o lórí nǹkan ọ̀gbá ní lórí àwọn ọmọ yẹn lọ́ọ̀ akọ̀wọ̀ ilé náà lọ́tún wà lọ́ bá obìnrin náà rí tọ́ máa rò pé ọkọ mi ti kú àbọ̀kọ mi ti kàn ó ti kọ mí gbogbo ó ti bá wọn ní lórí àwọn ọmọ rẹ̀ òun lọ gbọ́dọ̀ wọn sẹ́ńtà báwọn fámílì rẹ̀ ìwọ náà bá ná ọgbàládà rẹ̀ níwájú ọlọ́run àfọwọ́ ahmad àwọn náà gbára pẹ̀lú sánẹ́dù wọn wọ́n ti bá jẹ́ lóńtà ìbádìí sí ní ẹ̀dá látọ̀dà bí rímsà àbí rímsà sọ pé àtẹ́tù nàbí ẹ̀sọ́lá àlùsọ́lám mọ́ wá bá nàbí àmọ́sọ̀rọ̀ sọ́wọ́ ìdáhùn náà sọ́n àwọn èèyàn ń bẹ lọ́dọ̀ rẹ̀ nínú rọ̀bì àá nínú àwọn fámílì Rabi'a yaqtasimuna fi damin wọ́n ṣe fanfa nípa ẹ̀jẹ̀ kan tó tà sílẹ̀ ẹ̀yẹn nìkan tó kú faqal àníwá sọ pé al-yadu al-ulya ummuka wa abuka wa ukhtuka wa akhuka wa adnaka adnaka qala fanadara faqala man hada ma'aka abarimsa قال قلت ابني قال أما إنه لا يجني عليك ولا تجن عليه وذكر قصة الخاتم خاتم النبي محمد صلى الله عليه وسلم sọ pé ọwọ́ tó lò òkè jù tí èèyàn gbọ́dọ̀ máa ná fún ìyá rẹ̀ bàbá rẹ̀ àǹtí rẹ̀ ọmọ ìyá rẹ̀ àtàwọn tó súnmọ́ àtàwọn tó súnmọ́ àtàwọn tó súnmọ́ tẹ́lẹ̀bí sọ̀rọ̀ yìí òfìsọ́ olófin tí sáà fi ń sọ nípa àwọn òwòlè èèyàn máa ná fún bákan náà láti wọ́n bẹ̀ fún kí èèyàn máa ṣe dáadáa sáwọn ọmọ obìnrin tí yẹn bá bí kí wọ́n ṣe dáadáa sí wọn àní ká má ṣe dáadáa sáwọn ọmọkùnrin náà ṣùgbọ́n ládàá àlẹ́bí tún jẹ́ sàdáyẹ rí àwọn ọmọbìnrin látara fìtínà tí wọ́n máa ń kó bá àwùjọ ọmọbìnrin tí ọ̀bá rẹni ná lórí òun ó lè jẹ́ kó máa lọ tàdíjẹ òun ó lè jẹ́ kó máa lọ gbá àwọn ọkùnrin lójú kó máa gbowó ọwọ́ wọn ṣùgbọ́n wọ́n tó júbì tó bọ́mọ obìnrin pàátì tàbí ìyá mi ní lókèdí bọ́mọ lónìí tí ó tún máa sọ pé ah mo dúpẹ́ o ọmọbìnrin mo bí ohun tí ó máa fi jẹun ó ti mú wá látọ̀ ah! ọjọ́ tòun ìyá rẹ̀ náà wọ́n bá dàgbà ohun tí ó máa fi jẹun láàyè láàyè lọ́lọ́ ọ̀rọ̀ bú ni pàátì ọgbọ́dọ̀ sọ́mọ́ ọ̀rọ̀ bú ni wọ́n jẹ́ nìkan tó yẹ pé ó fìdí jẹun ọ̀kábàámọ̀ lórí ẹ̀ ọ̀bánújẹ́ lórí ẹ̀ òtún fi ń re sórí ọmọ láàyè láàyè lọ́lọ́ gbọ́hun tá tọba ìpé bọ́yá ọba tọ́jú ọmọ obìnrin tó fi wá jẹ́ pé ó fi di pé ọmọ obìnrin náà èyàn fi tọ́jú rẹ̀ bóyá tó fi bọ́dì sílé ọkọ tàbí tí èyàn fi kúrò lórílẹ̀ ayé tẹ́lifíyà tó lè ba náà ti sábà bùmínà síbábí ní kọ́lé jẹ́ náà kéèyàn orí àwọn ọmọ obìnrin àwọn ọmọ obìnrin èèyàn ní àwọn sábàbí tí máa ń jẹ́ kéèyàn wà lùjẹ́ náà náà ní a máa rọ náà o ṣùgbọ́n àwọn àdìsẹ̀ kan tó wá fáwọn ọmọ obìnrin látàrí pé wọ́n yára yára bàdúgbò jẹ́ wọ́n yára yára ba mọ̀lẹ́bí jẹ́ wọ́n yára yára sọ mọ̀lẹ́bí ló kọ tí èso kọ tí ẹ̀ láwọn kọ tí ọ̀dà àfáà muslim ó gbé jáde pẹ̀lú sọ́nẹ́dì ẹ̀gbẹ́ lọ́dọ̀ àfáà anẹ́sàn ọmọ malik anẹ́sàn ọmọ malik sọ pé ànábì muhammad sallallahu alaihi wasallam sọ báyìí pé máa ní àlàjà àríyàtẹ́ ní ẹni yóò tó bá jẹ́ nìkan tó yẹ pé ó tọ́jú ọmọ òrukàn hátà àtẹ́wò lọ rọ títà ọmọ òrukàn yìí ó tọ́jú ọmọbìnrin méjì títà ọmọbìnrin méjì tí wọ́n fi dàgbà ọmọbìnrin rẹ̀ náà ọmọbìnrin méjì nínú àwọn ọmọbìnrin rẹ̀ ọ tọ́jú wọn táwọn ọmọbìnrin méjì fi dàgbà jáhàyà ọmọdé kìyàmá wẹ́rin bí ọwà ń jẹ́ wílẹ̀ olùkìyàmá anáwọ̀ ma tí ọmọ níka rẹ̀ ó kí ìbọnà ara wọn àfà mùsùlùmí jáde ní àdéṣì 2631 kí wọ́n máa ṣe dáadáa sáwọn ọmọbìnrin sábàbí lọ́jọ́ tí máa jẹ́ kéèyàn lápọnù náà alẹ́ sáánú ìlàlìbàlá sábàbọ́ mẹ́nà àṣùwárí nàìjíríà ti mẹ́nà náà ìṣe dáadáa sáwọn ọmọbìnrin náà àwọn tẹ́yàn bí ìmọ̀ ń fa sábàbí bí wọ́n fi lànà náà inú sọ Bukhari àti Muslim sanadu wọn tí ìdọ́dọ̀ yàwó arábìnrin kan lọ́mà wọlé ìwọlé wá bá mi ọmọbìnrin rẹ̀ laha kan ń bẹ pẹ̀lú ẹ̀ láhà pẹ̀lú ìyá yìí test and wọ́n tọrọ pẹ̀lám tẹ́jìdì ìǹdè ṣe àmì wọn wá rìn kẹ̀kẹ́ tí ń fún wọn lọ́dọ̀ mi rírọ̀ ti ń lẹ́yìn ìyá ha mo wá fún arábìnrin yìí ìyàwó ha àbáyé nẹ́bí tẹ́yì ha ìyá ìwà pè ló fún sọ́nà méjì fáwọn ọmọ lámtà kùrù mímì ha òun ọ̀bá wọn jẹ́ ń bẹ̀ tó mọ̀ kọ́ ọmọ báyìí ló sì dìde fọ̀kọ́rọ̀jẹ̀ ó sì jáde ọ̀dáfàlẹ̀ nàbí sọ́ọ́lá ọ̀lẹ́sọ́lá màlẹ́yìn náà ìyàwó ìṣàtọ̀fà nàbí bá wọlé wá bá wa fàkàbáwùtùhù fàkọ́ọ̀d mo wá sàlàyé gbogbo mo rí lára arábìnrin yìí làbídùn mo máa fún làbídùn ẹyọ kan kàkà kú tó jẹ́ pé òun ni ó jẹ́ ọba láà méjì àwọn ọmọ rẹ̀ bá fún wọn lọ́kọ̀ọ̀kan òun sì bá wọn jẹ́ ń bẹ̀ ọkọ̀ ànábì wa sọ wáyé pé mọ̀lẹ́bọ̀ tó lè yà àgbọ̀nkánẹ́bí sọ̀rọ̀ من ابتلي يعني امتحن أو اختبر أن يوتنا بس يعدوف من هذه البنات nínú àwọn ọmọbìnrin tó fọmọbìnrin jìkí ẹ̀ ṣe in pé ó fi ọmọbìnrin jìkí ẹ̀ pẹ̀lú nǹkan kan pé ó gbọ́dọ̀ fún wọn ó sì fún wọn kùnà àdàhò sí tìrán àì ìjà àdánwàwí kan ìyàtọ̀ nínú náà ọlọ́run bó jẹ́ gàgà fún yóò jẹ́ dáàbòbò fún yóò jẹ́ ìdágbogbo ya fún nínú náà afáàbùkọ́rí àti muslim ní àwọn màgbé jáde ohun ọ̀kọ́ ìgbádìí ti jáde ní 1418 nígbà tí imam muslim gbé jáde ní àdísì 2629 àwọn tàjẹ́ mùsùlùmí ilé ilé orí tààrí látara ọ̀rọ̀ ànẹ́bíwa muhammad sallallahu alaihi wasallam tó tọ́ka wá sí nípa ká múra ká tọ́jú àwọn ọmọ wa dáadáa ká sí rè wọn pẹ̀lú agbára tọ́lọ̀ bá fún wa ọ̀pá jùlọ ọmọbìnrin kò sí ohun tó burú ń bẹ̀ wọ́n ní àríkó ti dàgbà ó ti bàlágà ó bá ti jáde secondary school ìdọ́kọ̀ rẹ̀ mọ̀ kó tó di pé yọ̀ là ń ṣiṣẹ́ o tó bá fẹ́ kó fa oore látọ̀dọ̀ ànẹ́bì yìí o gbogbo gbàlá sì máa ń sọ àìsí yìí ọ sọ tọ́lọ̀ bá ní kẹ gbọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọbìnrin ní lára ṣiṣẹ́ ni wọ́n di pé wọ́n bàdíjẹ́ lọ́hùn wọ́n máa sojú rekete wọ́n máa lérò pé bẹ́ẹ̀ náà wọ́n wà ní ayé wọn ti bàjẹ́ tán ọ̀pọ̀lọpọ̀ wọn ayé wọn ti bàjẹ́ tán àásí ń ké ké ké ké ké ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọbìnrin mú wa lọ́ta ẹ̀yìn ya wọn náà mú wa lọ́ta tọ́lọ̀mbá ní ẹgbọ́ orí lọ́jọ́ ti fún yìí bẹ́ẹ̀ sì gbọ́ tọ́ ẹ̀wọ̀n náà tí sàtọ́nù múnù ẹgbìyànjú kò sí tó burú ń bẹ́ káwọn ọmọ yóò ti ládé orí wọn tí wọ́n fẹ́ tó bá rọrùn wọn ti fẹ́ra wọn lé máa lọ bẹ́ẹ̀ ṣùgbọ́n lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ obìnrin wọ́n ti di apẹ̀rẹ̀ àjàfẹ́ nílé ẹ̀kọ́ aríran amọ̀lé ẹ̀kọ́ jù yẹn lọ a sì ń sọ gbogbo ògbà ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin òbí ẹ̀ta tí torí gbẹ́gbẹ́jọ́ mọ̀ yán kàwé àní wọ́n má kàwé ọ̀láyà àtakò àwọn ní ẹ̀ka ṣùgbọ́n ẹ jẹ́ kí wọ́n sorí eré ayé àtijọ́ gbẹ̀dàlùkì yá mọ̀ papọ̀ ẹ má jẹ́ pé torí eré ayé ẹ má bọ̀ wọn jẹ́ ọ̀pọ̀lọpọ̀ lọ́jọ́ pé ìbálẹ̀ rẹ̀ bẹ́ẹ̀bẹ́ kò tó ti kó gbára ṣíṣàn lọ wọ́n gbà wọ́n dọ́hùn wọ́n dapẹ̀rẹ̀ àjàṣẹ́ o ọ̀pọ̀lọpọ̀ ilé ọkùnrin wọn lọ súnkí bí ṣe ń kó lé eléwé yìí ó di wíkẹ̀ndì ní ọ̀tọ̀ níbi tí ó tún lọ ó di wíkẹ̀ndì ní ọ̀tọ̀ níbi ó tún lọ ẹlòmíì ó lè jẹ́ pẹ́kùnrin tẹ́ni òun lọ sàá ní ṣẹ́ṣàn kan tó wá ti ha ewu bẹ oko ló ọlọ́dàpá rí àwọn ọmọ wa a sì ń kéèkéèkéèkéèké ṣẹgbọ́ bí pàpàá jùlọ ẹ̀yìn ìyá yẹn ọ̀pọ̀lọpọ̀ lẹ́jẹ́ pé etí dídí ń bẹ pẹ̀lẹ́ lómi ọ̀rọ̀ kọrọ̀ ọ̀rọ̀ jákujáku ni ó máa sọ máa tẹ́ra rẹ jẹ́ gbọ́ba bá yé ọmọ rẹ jẹ́ tán kọ́lọ́ ẹ̀sẹ̀ máa sọ ọwọ́ padà ìbànújẹ́ náà padà jẹ́ ti ẹnikẹ́ni ó dì ní títà ẹ̀sẹ̀ máa bọ káànú ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ lónìí ó di pé wọ́n padà gbó wọ́n ti gbó lójú wọ́n ti gbó lójú náà wọ́n gbó lábẹ́ láàṣẹ láàṣẹ ìtànlọ́ àásìn ké ọlọ́run jẹ gbọ́ ẹ̀bá gbọ́ orílẹ̀ lọ́jà sí fún yín òṣùn tó burú ń bẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó já wọn tọ́dà wa làwọn ìyàwó wọn ní ń bẹ láńṣíṣàn wọ́n sì kàá tẹ́ pẹ̀lú àánú ọlọ́run tọ́dà wọn bímọ bẹ̀ òṣùn tó burú ń bẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó já wọn lẹ́jọ́ àtọ́ ń kọ́ wọn ilé bí àwọn láwọn ìyàwó láńṣíṣàn táwọn ní ọmọgbọ́n sí mẹ́rin tọ́lọ́mbá ní ọgbọ́ orí àtẹ̀tùwárí ogbò ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tó yẹ pé wọ́n jẹ́ àwọn obìnrin láwọn ṣe súnnà yìí àwọn ọmọ wọn ààtẹ̀ ah, ọlọ́run wá o ṣàtúnṣe wá o bí kí ń ṣẹlẹ̀ ní lìkì ń ṣẹlẹ̀ ń gbàjá ọ̀pọ̀lọpọ̀ àánú ọlọ́run kì í ṣe fáwọn bàbá wa lọ́lọ́run ń kárí súnnà látara wọn ṣùgbọ́n ọmọ tiwa lónìí wọ́n ti bá súnnà lára tiwa káwọn wá sórí ire wá lọ àwa là ń jẹ́ sábàbí orí ibú fáwọn ọmọ yìí sábàbí orí ibú torí pé wọ́n kàwé àyè wọn jẹ́ ọlọ́run bó bí wá o à ní wọ́n má kàwé o ṣùgbọ́n ìtún ayé wọn ṣe pé wọ́n jókòó ẹ mọ́kọ́ wọn sọ̀rọ̀ nítubí nùbí wọ́n máa rògbé bẹ́yà torí pé ọba láàrin ṣàbẹ́yà yóò wé back to square náà ni kò lè tayọ kádàrá rẹ̀ ẹ̀kọ́kọ́ lọ mẹ́lé yìí ni ọ fẹ́ wá o tọ́ máa lo àwọn mọ́tò àgbákò mọ́tò ní kọ́ máa lò tọ́kọ̀ ọ̀rọ̀ ara mọ́tò fún mi máa tẹ́ra rẹ jẹ́ ìgbádùn ayé ìtìyẹ́ wíyà tí a mọ̀ nǹkan ti gbàgbé ẹ̀ ọlọ́run ṣàánú rẹ o ọlọ́run tí ń bẹ̀lẹ́ ojípo yìí ọlọ́run ṣàánú rẹ o afa muslim ogun jáde pẹ̀lú sánilẹ̀ ìfẹ́ dọ́dọ̀ yàwó aisha wọ́n sàlàyé pé ìyá sàlàyé pé jà átìní mìskì nàtọ́ni aláìníkẹ lọ́mọ wa bá mi táàlì ìbìnàtẹ́ ìmìláhà ó mú ọmọ obìnrin rẹ̀ méjì kan lọ́wọ́ fàtà àmtùhà sàlátà tamarọ̀tì mo wá fún ní làbídù mẹ́ta péré fàátọ́t kúlàwà hídàtì mínìhùnmá tamarọ̀tàn ìyá àwọn ọmọ obìnrin rẹ̀ méjèèjì ó wá fẹ́ nìkọ̀ọ̀kan ní tamuru kọ̀ọ̀kan wọ̀rọ̀fà àti ilà fíhà tamarọ̀tàn ó wá fẹ́ mú làbídù kẹta wọ́n fẹ́ fi sí ẹnu rẹ̀ ìtàkùlà ha láti jẹ́ pẹ̀sẹ̀tà àmọ́ ti ha ìbìnà ta ha báyìí náà ọmọ rẹ̀ méjèèjì náà bá tún sọ pé kó tún fáwọn kó tún fáwọn ṣàkọtì tamọ̀rọ̀tà lẹ́tì káàrin ti torí ìdáǹtà kúlà ha ẹ̀yìn ẹ̀hùnmá ìyá ìbá tún gé àlàbínà ẹ̀yọ̀kan tó tún kù yìí tó kó wọ́n jẹ́ ọba tó pín méjì fáwọn ọmọ náà fa àjẹ́bẹ̀ni ìyàwó ìsà ní pé ha ohun tí ya ìṣẹ́ ṣe mí léèmọ̀ fa àjẹ́bẹ̀ni ìṣàánú ha ohun tó ṣe lórí àwọn ọmọ yìí ó ṣe mí léèmọ̀ ó la hawla wala quwwata illa billah fàtàkàtù ìlẹ́dì sọ́nà àti rasulillah sallallahu alaihi wasallam wọ́n wá sọ ohun tí arábìnrin ṣe lórí àwọn ọmọ rẹ̀ fánẹ́gbẹ́ àmọ́sọ̀sọ̀rọ̀ fàkọ́ọ̀n àdéhùn sọ pé inna Allaha dájúdájú ọlọ́run ọba kọ́ di awjaba laha biha al-jannah ọlọ́run ọba ti ṣe látara ohun tó ṣe ó ti ọlọ́run ti ṣe é lọ́rọ̀ ẹ̀yàn láti wà ní jẹ́nà àtakọ̀ àbíhà mìíràn náà tàbí ọlọ́run ọba ti bọ́kùn ọ̀nà látara ohun tó ṣe yìí ó ti bọ́kùn ọ̀nà lọ́rùn rẹ ó tí wọ́n náà orí lánìí tó bá tọ́jú àwọn ọmọ rẹ pàápàá jùlọ àwọn ọmọbìnrin orí lọ́lọ́já sí fún ọlọ́run jẹ ọgbọ́ àfáwà Ahmad àwọn náà gbéjá inú mùsùlùmí wọn láfa albanba jẹ́ ló ti pàdé sínú ẹ̀dá tó fi lọ́dọ̀ ìyàwó mùsàlámà zájí nàbí sọ́ọ́dà àlọ́sọ́dà yàwó ànàbí àmọ́sọ̀ sọ́lá sọ báyìí pé ó ń sọ́lá wà tí kà sọ́lá ń lọ sọ́ọ́ ìpínmọ̀ ní à ń fakọ alàbìnàtẹ́ yìí ẹni yóò tó bá ní lórí ọmọ obìnrin méjì àwòkútẹ́ yìí tàbọ́mọ àǹtí rẹ̀ méjì ọmọ ìyá rẹ̀ méjì kan àwòdà wà tẹ́yí kọ̀ọ̀rọ̀ ọ̀bàtì tàbáwọn alásùnmọ́ rẹ̀ méjì kan yàtẹ́sìbò náfàkọ̀tà lé ìyẹ́má tó sì gbà pé ohun tó wùn nẹ́lé wọn lórí òun gbẹ̀sán ọ̀dọ̀ ọlọ́run ọba àtàyòbìnrin yahoo mọ̀lọ́hùn mi fẹ́lẹ̀ tọ́lọ́run bá ti wá rọ àwọn ọmọ náà lọ́rọ̀ látara ọlátọ́lọ́wọ́n bá jogún fún a ó yẹ sí yahoma tàbí ihun tí ná fún wọ̀nyí ó fi tó wọn káànẹ̀tà lẹ́hùn sí sọ̀rọ̀ mẹ́nà náà lọ́jẹ́ gbẹ̀gbẹ̀ fún inú ni ọlọ́run ìlàhà ilọ́lọ́ ọlọ́run tapù sí inú ọ̀run fún wa ọ̀rọ̀lá níbi sọ́kalẹ̀ yóò ọlọ́run já ní tẹ̀lé àfọ́ramọ́dú tó gbà wá pẹ̀lú sánédè rẹ̀ láti ọmọ àbìlá ìsọpánẹ́bí ọmọ sọ̀rọ̀ sọ pé mọ̀kúnnà láhù sàrásù banatin ẹni yóò tó bá ní ọmọ obìnrin mẹ́ta yòwè hinna wọ̀yẹ̀rẹ̀ hàmọ̀húnnà ó ṣe dáadáa sí wọn ó sànú wọn ó tọ́jú wọn wọ̀yẹ̀ fàlòhúnnà ó rẹ̀ wọn wájàbá ti láhù lè jẹ́ nínú ti lè bá dá ó ti dọ̀rọ̀ ẹ̀yẹ̀ kẹrù ẹni bí ọwọ́ lè jẹ́ náà kọ́lá ya Rasulullah wọ́n ní pé ilé oúnjẹ ọlọ́wọ́n ọba ò fàyín kánẹ́tì sinẹtẹ̀yìn tí ọ̀bájọ́mọ obìnrin mẹ́ta ń kọ́tọ́jọ́mọ obìnrin méjì lèyàn lè bẹ́ẹ̀ èyàn tọ́jú ẹ̀ èyàn kẹ́ wọn èyàn rè wọn tọ́wọ́ ẹgbẹ́ méjì lèyàn rè tí èsè mẹ́ta ń kọ́ kọ́ọ̀lá wà ń ká ní sísí mẹ́ta ẹ̀yìn àlẹ́bìnrin gbé kódà kọjẹ́ méjì náà o báyìí ni jádù ọmọ ìbílẹ̀ sọ pé fàráhà bá délé kọ́ o àwọn ìjọ kan àwọn èèyàn kan bá wò ó pé ah láwọ́ kọ́ọ̀lù lẹ́hu wà hídẹ́tàn làkọ́ọ̀là wà hídẹ́tàn alábárẹ́ ni tó sọ fún àlẹ́bí ni pé ẹyọ kan ń kọ́ àlẹ́bí ọba sọ pé o ṣùgbọ́n àlẹ́bí ọ̀sọ́ nípa ẹyọ kan náà lójú yọ pé láti méjì lọ òkè tọ́lọ́n bá ní kí èèyàn rọ́mọ obìnrin rẹ̀ bẹ́ẹ̀ àánú ọlọ́wọ̀n bá ní abẹ́lọ́ kọ́lọ́n bọ́ bá lè kàá kó ṣe fún kó ṣe nírọ̀ fún wa àwọn obìnrin wa táà ń bí ọ̀nà dàmbà tọ́jú wọn bá rí wọn bá ṣàánú wọn bá mójútó wọn ọ̀nàbà tó máa mójú tẹ̀dá bá mójútó àwọn ọmọ wa ọ̀nàláhìláhìlá أقول قولي هذا أسف لي ولكم ولسائر المسلمين كل هو الغفور الرحيم